ni ajínrere obìnrin Yétúndé aya Ògúnṣọlá. ajínrere Yétúndé aya Ògúnṣọlá. àwọn kan máa pè mí ní ìyàwó alálùbọ́sà. ìyàwó alálùbọ́sà. àwọn kan ní Àyọ̀ní. Àyọ̀ní fíìmù tẹ́ ṣe pọ̀. ìyàwó alálùbọ́sà òun náà ló ń dáyọ̀ ni. òun náà ni wọ́n ti á fa alálùbọ́sà yọ ń bẹ̀. ń bọ̀ ní tí mo fẹ́ràn yín lónìí lẹ́ẹ̀mọ́ màmá wa Yétúndé àìsó pẹ̀pẹ̀ nínú tá à ń sọ lẹ́nu ìbẹ́ bá ipò kélòó lẹ wà nù ìyàwó ìyàwó ọkọ yín. ẹ má má jẹ ká tú. èyí ti ṣe àṣẹ ní tú nísìnyí bàbá kan sọ̀rọ̀ ní mẹ́rin nìyàwó òun ipò báyìí ló ń ti wà òkèjì ló ń wà ọlọ́run sì ń bọ̀ ń sànù ń sànù ẹ̀yin náà. a ti ẹ̀dùpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ayé ìgbà kan wá ní wọ́n ń ka ọmọ fọlọ́mọ wá ní wọ́n ń ka aya hmm. nígbà tẹ́mi fẹ́ àìṣù ọ̀nà jìn ó wà bí nọmba seven. nọmba seven lẹ ọ̀yẹ́ ìdí tí wọ́n fi ń ṣe ń gbà náà ó yé wọn àgbẹ̀ àgbẹ̀ wọn pe ìyàwó rẹ̀ wọ́n máa bímọ wọ́n máa ṣe kíkà wọ́n jọ máa ra wọn lọ́ni iṣẹ́ ìjẹmọ́ bẹ́ẹ̀ àwọn máa sẹ́yìn ọ̀gbà wọn bẹ̀rẹ̀ lórí ní tí wọ́n fẹ́ mọ̀ wọn ìrìnàjò ń lọ nítorí kílẹ̀ kan. nígbà yẹn kò jẹmọ́ yẹn. ẹ bá ń súnmọ́ bẹ́ẹ̀ dáadáa. bí ẹ bá délùú kan ṣe mọ̀ pé àwa ṣe travelling theatre hmm. travelling theatre làwa ṣe láti ìlú kan délùú kan ẹ̀mí sunlé àná tẹ́ bá dé ìlú kan báyìí tí ò bá tí tó obìnrin ò bá tí ì bọ́ lẹ́nu lọ́rì hmm. kán rí àwọn obìnrin tó pọ̀ àgàgà lẹ́kìtì wọn ni eré ni wọ́n yẹ yàn ẹ̀yọ̀ yàn hmm. wọn ò ní wá wòran lálẹ́ ó wá di dandan kan lóbìnrin hmm. wọn ò sì lè lóbìnrin tán kan kọ ní gbogbo ohun tó máa ṣe tán ó lo bí oṣù mẹ́fà káwọn òbí ẹ̀ wá he lápá ah. ayé ìgbà yẹn kò sí wípé eh, ìsìn ni wọ́n mọ́mọ́ lọ lé tíátà pé kó wá kọ́ṣẹ́ tíátà bíyàn bíyàn bá bó ní tíátà lọ wọ́n á ìjọba kọ́kọ́ rí báyìí wàhálà ni. tíyẹ̀ bá lóyún nígbà náà dọ́kàn gbóyún lórí pé ọkàn mi fún lóyún tí wọn mọ́kọ tẹ́lẹ̀ dọ́kàn gbóyún bóun ní ṣe rí gbà yẹn. ṣó tiẹ̀ máa gbóyún lọ lé ni kò lè gbóyún lọ lé. yọ sálọ ni. Ah, ṣé tí ó ti lọ tọ̀ láti bí ọdún kan àbọ̀ tí wọ́n wà lé ibẹ̀ ni ó bímọ sí ọmọ ní ògbé. ọlọ́wọ́ máa mi o. ọmọ ní ògbé wálé. olódùmarè bí ẹ bá ṣe ń bọ̀ wá yẹtúndé hmm, ẹrẹwà nígbà ọlọ́pàá ẹsẹ̀ nígbà àṣìṣe yẹn ọ̀ lágbára díẹ̀ torí ó sì tó wà mẹ́tẹ̀ẹ̀sẹ̀ náà ni ọlọ́run ni wọ́n bàjẹ́ ẹ mo dúpẹ́ ẹ màmá wa yẹtúndé àìsó pẹ̀pẹ̀ yá yọ̀ ni mm-hmm. yà lálùbọ́sà kí àlùbọ́sà ti jẹnu ayé ṣé ẹ máa báyà mi dusẹ́ ni èmi ọmọ ìyá àlùbọ́sà rẹ ẹ mọ ni mo fẹ́ràn yín sá ṣé ẹ mọ̀ pé ọmọ ìjẹ̀ṣà tó wà ní ìjẹ̀ṣà ni màmí bẹ́ẹ̀ ni òkè ṣàlú lè ṣà ẹ̀bẹ̀ ní báyìí lọ rẹ mú alé ìfọ̀fin ilé tí a lè mú ọmọ ẹlẹ́niwé a lè mú ọmọ látàbẹ́kúta wá wà a lè mú lẹ́kọ̀ọ́ a lè mú lẹ́niwé a lè mú lẹ́kọ̀ọ́ a lè mú lẹ́kìtì kò rí bí a ti lè mọ́ ọmọ. ẹ̀bẹ́ mi fò láti ilé ṣàkóso bàbá mi lọ rẹ mọ́ ọmọ lẹ́sà ni tí ẹ ti jẹ́ pẹ̀lú alálùbọ́sà tó ọmọ báyà mi sorogún ẹ bẹ̀rẹ̀. eré ni ìyàwó alálùbọ́sà. ẹ sọ àwò. eré yẹn àkọlé ẹ ní ìyàwó alálùbọ́sà hmm. obìnrin yẹn jẹ́ obìnrin tó rẹwà. bẹ́ẹ̀ náà ni tó gbajúmọ̀ bàbá ọmọ kan tó fi ń ṣe bá wọlé wà lóhun lò. <laughs> tó gbajúmọ̀ ló bó ṣe wá gbajúmọ̀ náà ọ̀rọ̀ ẹ̀fẹ́ báwọn ọmọ òde òní mu díẹ̀ díẹ̀ kó fẹ́ yìí kó fẹ́ yìí kó fẹ́ yìí. ṣé alágbọ̀nsá ìgbà tó wá fẹ́ gbogbo wọn tán ìgbà tó máa parí gbogbo wọn ṣáà parí ẹ̀ sórí kò sí náà ni. kò sí. ó parí ẹ̀ sórí pé gbogbo ẹ̀ tán. ìyàgbọ́n àti ìpàwọ́ fẹ́ nìkan hmm. tó fẹ́ lélẹ̀ tí ọlọ́ọ̀ tó wá bá ṣe bàbá olówó kan tó wà láàrin wọn tẹ́ pé ìyẹn ń dúró nìdúró pé èmi ní hmm. mo ní hmm. ṣùgbọ́n àgbẹ̀yìngbẹ̀yìn náà ó bá kan lọ́nu wọn ó bó nílùú lọ ó nílò mm. àìsàn ló nílò àìsàn ló nílò àìsàn ló nílò ó máa múre sókè máa múre sókè. Hmm. Yẹmí Ògúnrẹ̀mí DJ kọ́ o Yemite eléyìí jùjú ní nǹkan mo rí ọwọ́ rẹ̀ ayé rò ní báńkì ọ̀gá rẹ̀ tí ò lè mọ́ gbọ́n mi o tó wà ń bẹ̀ Yétúndé I show pepper mama mm. ó ṣe rọrùn nígbà tí ṣe wọ́n tọrọ yín. ẹ̀jẹ̀ aṣọ tẹ̀ máa fẹ́ di kọ́gbọ́n ni ṣàtọ́ ni àbẹ́yìn gan ẹ lọ wò rẹ ní ahìn yín ní ahìn yín. sọ fún yín pé kò sí tí inú ẹ̀ ń dùn pé ọmọ ń bẹ lérè lọ o. kí ló wá dé tó ọgbọ́ràn wọ ìyá kí ló tó ọgbọ́ràn tó gbé. gbogbo àwa náà ni gbogbo àná ògbọ́ràn gbà gbogbo àná ògbọ́ràn. <laughs> ẹ gbọ́ràn tó wù yín lẹ́ran tó bísí ni. gbogbo yẹn wù yín gbà ni. nígbà tí ìṣe nìkan tí ìṣe ká bá sọ pé ìyàwó kan àbí ìyàwó méjì ni gbogbo alájọ gbọ́ràn gbà náà kálukú lọ. ẹ tó mu kálukú lọ́lọ́ tẹ̀lé oh my god ẹ tún lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyá àyọ̀ni bẹ́ẹ̀ni àyọ̀ni àyọ̀ni ṣé ọmọ yín kankan ni àyọ̀ni ni àbí ní eré náà. inú eré e, e, ìyàwó alálùbọ̀sà àyọ̀ni ló ń oh jẹ́. ó mọ̀ láti sọ wọn tí n bá bí nìsín mo fẹ́ sọ láyọ̀ni ó kàn níbo ní tó bí ọmọbìnrin ọmọ àwọn ọmọ mi ò kùsà bọ́lá má sì kọ́ pé ń bí náà ni láti ta ah, ah. ah, ewu ń tí ìbọ́lá ọ̀nà ni wa ọ̀pádọ̀tún ọlátúnjì ọ̀pádọ̀tún ọmọ abẹ sọ ń ka bá àgbẹ̀ tí roko dídá kò kó sí bàbá bẹ̀rẹ̀ láwọ ọlọ́run bá ń fọ̀rún kẹ́ hmm, ìgbésí ayé tí wọ́n yàtọ̀ sí tèmi bẹ́ẹ̀ ni ìyàwó òta wọ́n ṣe wọ́n ṣe ìwé kan tí wọ́n pè ní ìyàwó òta hmm. ẹ̀ a wáyé ó lè jẹ́ by mistake ó lè jẹ́ intentional kí n ti jẹ́ tó máa ń mo fẹ́ bí àwẹ̀ ni eh, ayọ̀ ni. Eh, eh, ọmọ ọmọ olókùn tí ó bí <laughs> ẹ gbàgbé lórí ẹ. ẹ má mà ṣe pé. èpè kọ́ o. wọn yá ẹ. èpè kọ́. Ah, ó ti yọ lára yín mo ṣe mọ yín nìṣẹ́ owó gbé lára yín ẹ̀yin tẹ̀ fẹ́ ro mímí lẹ́gbẹ̀ẹ́ yín ẹ dúró. ẹ sá wò ẹ sá wò. rárá o ṣe é rí <laughs> pé obìnrin ò fẹ́ rí ọkùnrin ní obìnrin lẹ́gbẹ̀ẹ́ ọkọ inú obìnrin ló wà. Mm. ìfẹ́ tóbìnrin ní sí ọkọ ni mm. ṣùgbọ́n ṣe láyé ijó ọ̀hún tẹ́yìn sọ pé àwọn bàbá mi wọ́n mú obìnrin wálé mm. wọ́n sùn ní yàrá mọ́ ibẹ̀ ni wọ́n ti ṣe gbogbo ẹ̀ <laughs> ah, ẹ mọ̀ jẹ́ àtàrà wa <laughs> ọkọ ni wọ́n ń gbà náà wọ́n ò mú wálé ni pé sójà ni àbí kí ló fẹ́. ǹ sẹ́mi yìí sọ̀kan. Ah, àwọn ọmọ bá ti dé báyìí ẹ kú lé o ah. alálejò ẹ káàbọ̀ ni kí ni wọ́n jẹ lókù kò sí ní tá a ṣe sí. ládélú làwọn àìmọ̀ ṣe àì. Lagelu FM 96.7 mama hmm. nínú mọ̀ ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o ní ayé ìgbà náà tẹ̀ ń ṣe ọyẹ yín gbogbo eré yín kò sí ètò mi wò bàbá wa bẹ́ẹ̀ dẹ̀ mọ reason mo fẹ́ràn gbogbo ohun tó tara Dr. Iso Pepe jáde hmm. bẹ́ẹ̀ ni àfi tí n bá gbọ́ pé bọ́yọ̀ ọmọ rẹ̀ ni o ọmọ ọmọ rẹ̀ ni o ìyàwó rẹ̀ ká ni o kò yé gbogbo ẹ̀yin màmá màmá mi àtàwọn ọmọ wọn tí mo fi nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ sínú ayé mi kó tó ó sì ń ṣiṣẹ́ ti sìn ẹ mo sì ń bọ̀ ẹ bá ń súnmọ́ kíní dáadáa ẹ̀yin wo lè jọ kọ́ wọ̀ ọ́ ń ṣeré ńgbà náà yàtọ̀ sí ìyàwó ọkọ yìí gbogbo. àwọn ìyàwó ọkọ mi hmm. Ah. ṣé mo lè kọ́pì bàbá kémi náà mọ̀ pé àwọn ìyàwó tó ní ìpọ́tì. ẹ̀dá tíátà lẹ́yìn mo dórin lẹ mímọ nkọrin. olórin ni tíátà la pè é. <laughs> mo fẹ́ dá tíátà lẹ lọ́la. <laughs> lọ́dún méjì. <laughs> ìwọ ìyá iṣẹ́ ọ̀rọ̀ ọtí mi lónìí. àbí hmm. ìyàwó kan ṣáà ní ṣèyà kó ṣe ọkọ kó ṣe ọmọ kó. Ah, ah adájọ́ ìdá tíátà bẹ́ẹ̀ bá dá tíátà lẹ́gbàá náà á kò bí ìjọ. kódà ìbéèrè mi à wo tí mò ń ṣe àwọn tó jẹ́ ìyàwó ọkọ yín hmm. tí ẹjọ́ ṣe rí. àpò ẹ̀rọ hmm. pé ńgbà náà àwa ìyàwó eléré náà la máa ń kóra wa jọ àwọn ìyàwó jimá lé o hmm. àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ àwọn colleagues aṣọ kan ògùndípẹ̀ àwọn pọ̀ dáadáa ẹ máa ń ara yín lọ́wọ́ tọpẹ pé àwọn àpàdé irú abákò ń bàdàn tabako a lè kúrò tẹ́ pé owó epo ọkọ̀ gan àlè ní tá fi máa kúrò. ibẹ̀ yẹn bẹ̀ ẹ máa bí pápá ẹ máa dáhùn ìṣòro wo ló kojú yín gbàtọ́ ọkọ yín kú. ẹ jẹ́ àtọwọ́ bọ̀ bẹ́ẹ̀. ńgbà tí ọkọ mi kú èmi ti rò pé ayé ti mi. olódùmarè tọ́ra ẹ nífẹ̀ẹ́ ọkọ yín kan. ẹ number one. because torí pé I should is a loving husband. Hmm bó ṣe níyàwó púpọ̀ tó oh bó ṣe níyàwó púpọ̀ tó kò síyàwó tí ó lè sọ pé orí. ta ni yọ mi wò lórí Facebook mẹ́rin ṣé kí n má sọ tí mi ṣe mi náà lọ́wọ́ ìgbà nípa ọgbọ́rọ̀ yìí. ó dẹ̀ fẹ́ràn hmm. wọn hmm, hmm. kò sí bọ́mọ ẹ ṣe pọ̀ tó ó fẹ́ràn àwọn ọmọ ẹ̀. ṣé wá tiẹ̀ wá èmi títí tí aṣòfin kú àwọn ẹbí tèmi ò tiẹ̀ gbà pé kí n jókòó lẹ. ǹtẹ́ ní tó ti bímọ tí. mo ti bímọ ẹ síbẹ̀síbẹ̀ náà. ìwọ̀n fi ọkọ̀ kọ mí kọ. wọn ti ẹ <coughs> ìgbọ́n nígbà tí àìṣòwò akùnmọ́ òpè ilé òṣèré ta mo fẹ́ lọ bá kí ni mo tó fẹ́ ṣe ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà náà hm, hm. bàbá kan tó ń ṣe eré ọlẹ́sẹ̀ mẹ́tàlá tá à ń ṣe hm. lọ́wọ́ tá ìṣòfò. ẹ̀ ń ń bàdàn. ẹ̀ bàbá yẹn dúró tì wá ó ní tá bá ti ṣe tán tá baba tọ́lì sọ̀pù. tọ́lì sọ̀pù sọ́ọ́sì wà láyé mm, ọlọ́run fọ̀n kẹwọn. Mm. bàbá yẹn dúró tiwa pé tá a bá ṣe tán pé a máa máa bá eré yẹn lọ òun mm. àbá wa ṣe ó dẹ̀ dúró tiwa káìsò tó kú a ṣe ẹ́písòdù mẹ́rin ẹ́písòdù kẹrin ni wọ́n ń ṣò lọ́wọ́ wọ́n ń ṣò eh, eh, ìkẹrin thirteen thirteen ìkẹrin ni wọ́n ń ṣò lọ́wọ́ wọ́n ṣò ẹ́písòdù kínní ẹ́písòdù kejì tó máa ṣò ìjọ ìnáṣin àìṣò olódùmarè. so ó wá jẹ́ pé mẹ́rin la ṣe kó tó kú nígbà tí bàbá yìí dẹ̀ tẹ̀lé wa a dẹ̀ ṣe bíi sixteen tí bàbá yìí sanwó fún wa. opó máa ń ní problem. opó máa ń ní problem. àwọn èèyàn aranjú ń gbà bàbá kú wọn máa aranjú pé ah, ọkùnrin kan fàǹtí aṣọ ń jẹ jẹ́mi <laughs> náà lọ́jẹ́ lòlò hmm? wọn máa aranjú mọ́ káàkiri hmm. ìṣòro pọ̀ ni mo bí màmá mi bọ́lá rẹ̀ wọ́n dánú ẹ̀ dánú tì í náà wọ́n máa ranjú kiri. wọ́n máa ranjú kálukú ló máa mọ ẹ máa gbọ́ àánú màmá wa màmá ọ̀ya wàláì mm. màmá ọ̀ya ni wọ́n tún rajú mọ́ àwọn dìsìn. bẹ́ẹ̀ni màmá ọ̀ya eighty nine. ẹ kò sí nǹkan kan jẹbọbìnrin ni ah, ah. obìnrin ni wọn á ranjú hmm. ṣùgbọ́n àdúgbò obìnrin ló máa mọ ohun tó wà pàápàá ńgbà yẹn àwa gbéṣẹ́ ìdání ní ìgbè kí orúkọ yẹn wọn mm. bá kò sì kú náà kò sì ní kú ẹ ní kú tó máa tó máa. gbogbo àgbàyàn àjókòó ni pé mm. kórúkọ yẹn máa kú nígbà tó ń mm. sọ pé tá a bá ti dúró òun ò ní jẹ́ kórúkọ yẹn kú àwa náà dẹ̀ jókòó. Hmm. kí n tó tẹ̀síwájú ẹ rántí àwọn ìyàwó ọkùnrin tó ti kú orí ọ̀fẹ́ sá lání tá a fi wà láyé ẹ bá rántí wọn kí n tó béèrè béèrè mi tọ́jú ẹmọ́ṣẹ́ yín. mo jí ògùnṣọlá. Hmm. tánu àwọn kan mọ ìyá alákàrà ah ìyá mi ni wọ́n bẹ́ẹ̀ ni ìyá dáadáa. Hmm. àwọn náà ti kú hmm. ìjẹ́wò ah ọ̀rẹ́ mi hmm. ọlọ́run bá ń fọwọ́ kẹ́ ẹ̀. ọláyọ̀ ìyá náà ti kú òde kan tá a lọ fún ọ pàdé ẹ nọmọ rẹ bá ń ké mọ ẹ má ké bí wọn ní. bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ adúpẹ́ àwọn ọmọ wọn àwọn ọmọ wa ìbí wọ́n ṣe dáadáa wọ́n sì ń ṣàṣẹ. olúwa ṣeun. ìyàwó tó wà ń lo ìbò gan tó láwọn ọmọ ìlú alákà wọn wà ń lo ogun tá a bá ń ṣe náà máa ń. olúwa ṣeun. ẹbí náà ní bàjẹ́ n ètò yín lẹ̀ <clears throat> mo fẹ́ béèrè kankan pa àṣẹ yín kí kí n gbọ́ orin ìgbà yìí dáa kò ní bàjẹ́ òun ló sì làwà máa pẹ́ kó mẹ́ lọ.